wọ́n kọ́ ọmọ lẹ́yìn mi àti gbogbo yín bẹ́ẹ̀ ṣe dúró yìí ẹ ti kó bá àwọn tó ní. ìjọ ẹ má ṣe bẹ́ẹ̀. mo máa ṣe bẹ́ẹ̀. ìjọ ìtòrí ọlọ́wọ́ ẹ má ṣe bẹ́ẹ̀. ìwọ náà jọ torí ọlọ́ọ̀ mo máa ṣe bẹ́ẹ̀. láti ìgbà tí mo ti fẹ́ ọkọ mi ọkùnrin mi ò gorí mi rí. láyé fìlà. ẹ̀wọ̀ ẹ má sọ ẹ̀ fún mi rárá. ta ló yìnbọn. mo ní kẹ́ má bínú ẹ ẹ̀dẹ̀ ń pè mí lólóṣó ṣé yá ni. mo ti àbí mi dáadáa láì mọye gbà sá. ooo bóyá torí a ò ti gba àwọn jọ́nálìsì yẹn láyè. omi tó wà lẹ̀ mi ò lè mú tán lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣẹ̀ṣẹ̀. àwọn èèyàn kì í jẹ òògùn pé ẹ di orí ara yín mu. dídí ẹ̀rú hàn. orí ẹ̀ dáhùn. ìbò. ó ṣí èrè mi. ta lè yí pàápàá. ibo ni àdírẹ́sì ilé ẹ̀ náà adéọlá ọdẹkùn mò ń gbé. adéọlá ọdẹkùn kọ́ náà. ilé ẹ̀ tó ga gògòrò wọ́n ṣetán láti wó olùlẹ̀ láàrin ìṣẹ́jú kan. ọ̀rẹ́ mi kan wà ó fẹ́ kẹ́ ẹ lọ jà lólè gbogbo owó tẹ bá bá ní ilé ọ̀nà àbàtà lẹ́nu iṣẹ́ èyí ìwà lójú iná tó bá ń gbọ́ mo ti gba náà mo ti ẹni dé. kó má dàrú ẹ̀dá àti ibùtọ́ wa kó má ràdúrà fún wọn níbi tó wà. èmi ni bàbá èṣù tí mo bí èṣù kékeré ẹ yí padà ìjọba ọ̀run sí dẹ̀dẹ̀ wọn dẹ̀ ní mọ̀pọ̀ gàrà ọlọ́ṣà ló wàásù fún wọn. but in the line of business anything can happen so fuck it. ṣé mi jápa ẹ̀ rárá sá. mo ìwà lójú iṣẹ́ báyìí tó bá di sixty years tí n bá pé sixty máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. àdìo iṣu wà lọ́wọ́ ẹ̀ ọ̀bẹ wà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ sá. máa pa rẹ̀. sá máa pa ìlú sẹ́. ẹ má jọ pa mí ẹ jọ.